أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشهدوا بأيدي وأيدي وأشركوا في أمين كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الرحمن الرحيم وقتلوهم حيث نحشتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل لا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام في الشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين. نعم. بسم الله الرحمن الرحيم فاقتلوهم حيث ثقفتموهم واخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوهم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصار فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عبده وربه وربه بسم الله الرحمن الرحيم Adá ọpẹ́ tó pọ̀ sọ́wọ́ ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà látọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ní ṣókí áyà tí a bá lọ, ká tún wo díẹ̀ nínú àlàyé èyí tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ṣe àti dé àyà 193 ọlọ́run bá ní fàyí ní sàárò wàyí náà wọ́ àgbọ̀gbọ́ rahim àwọn ọ̀tá ọlọ́run àwọn kèfèrí tí wọ́n gbógun tì ní pàǹsọ ọ̀rọ̀ ta ní kẹ́yìn náà fight back tí wọ́n bá gbógun tì ní ẹ̀yin náà gbógun tì wọ́n tí wọ́n bá ló kú bí bẹ́ẹ̀ gbègbà ẹ̀yin náà ò yẹ kí ó ní wọn pé ó kú bí fáwọn náà ó gbègbà ṣùgbọ́n bọ́yọ́ wọ́n dùn wọ́n ní ẹ̀yin mùsùlùmí pa wọ́n wọ́n bá láwọn ọ̀jà mọ́ ceasefire àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìmánì wọ́n bá láwọn fẹ́ gbà síláàmù àwọn ògbógun tẹ̀yìn mùsùlùmí máa àwọn ọba yín jà mọ́ kò sí jà mọ́ tí wọ́n bá ti á ní òsì jà mọ́ wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ àsìláàmù wọ́n mọ̀ wá san jíjíà tí mo ní wọ́n mọ̀ san àtàrí òkò lè jíjíà tààrí ẹ̀jẹ̀ wà oòrùn sọ̀rọ̀ wọ́n wà á jẹ́ ní ẹgbẹ̀rẹ̀ nínú olùsùlá wọ́n mọ̀ san owó ìtàràn pé àwọn ẹrú ọlọ́ọ̀lá nílẹ̀ àwa la gbọ́dọ̀ fúri kéésì báwa ni wọ́n wà ní kámẹ́lò dáàbò kámẹ́ tí wọ́n mọ́ ẹ̀rìn kámẹ́ dáàbò mọ̀ sí mọ́ ẹ̀rìn kámẹ́ bá àwẹ̀ àdúgbò àwọn máa fi bọ́ọ̀lù òkò kan sínú àwẹ̀ káwọn èèyàn lè máa jáwọ́ mọ̀ kan. gbogbo owó àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ lágbàáyé ọ̀dẹ̀ báyàn ló jẹ́ pé mùsùlùmí wá dẹni yẹpẹrẹ mùsùlùmí dọ̀lẹ́. tó ká mùsùlùmí ní máa já lágbára lórílẹ̀ mùsùlùmí ní máa darí ilẹ̀ tó bọ́bá wá ní sábà máa wọ̀n ìjà mọ́ kí wọ́n bá sọ wípé òdìjà máa kò sógun mọ́ fàyínà lọ àwọn gbòòrò rí dájúdájú ọlọ́run ọba wa kò gbòòrò ọba aláforíjì ni ọ̀làhímọ́ yóò tún kẹ́yàn téèyàn bá túbá nítòlógún ọlọ́run á ní wà kọ́ọ̀tì lóhun àtàlàfẹ̀ wúnà fìtínà a ti ṣàlàyé eléyìí náà lánàá ọlọ́run ní ìjàpá ní ẹ̀jà kìí ṣe lórí kẹ́lẹ̀ accumulate wealth kìí ṣe kẹ́lẹ̀ dolówó mọ́ásù kìí ṣe kẹ́lẹ̀ ṣe kíni kẹ́lẹ̀ ti olówó kìí ṣe lórí kẹ́lẹ̀ dolówó òun la ṣe ní ẹja jihadi ìjàmbá ní ẹjà kìí ṣe pé ẹbí ń wá fẹ́ẹ̀mù tó fi yé abdulhari kìí ṣe pé jà yẹn àfiwá kíni o fẹ́ẹ̀mù àfiwá yìí àbí popularity àbá fi ń wá káwa náà wá di celebrity lára o ìta àfi wá ní lìtẹ̀kú náà kẹ́lí mọ́tò lọ́ọ̀yì ìyàlẹ̀ ọ̀rọ̀ lè ya kó lè já sí pé tọ́lọ́run ọba ọba àlékè ọba òun náà tí ó ma ga ìyẹn jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ ọlọ́run wá ní wàyẹ kú náà àdínù nílá àdínù ẹ̀sìn ẹyọ kan ṣoṣo pé gbà tí ṣe Islam àwọn mùsùlùmí ẹrú ọlọ́run ọmọ wa torí ní ìnà dínà al-Islam ní sọ́rọ̀tù aláìmọ́rọ̀ ọlọ́run ní dájúdájú tí jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run òun náà ní Islam sọ́rẹ́ tí bá ń kí òun tó tún yọ lọ sọ́ọ̀sì wàhálà rẹ̀ ò ní tọ́ Aisha afa kúrò ní tọ́ wa ilẹ̀ al-Islam ọlọ́run ní dájúdájú tí jẹ́ ẹ̀sìn táa bá sọ pé ẹ̀sìn tọ́lọ̀wọ́ gbà tọ́lọ̀wọ́ bá máa yọ́nú sí ìmọ̀ Islam ọlọ́run wá ní wàyẹ̀ kú ná dínú lílá àwọn tó jẹ́rú ọlọ́run wọ́n máa ráyè pàtíìsì Islam fọ́lọ́ táa bá wá rẹ́ nìkan tó lóhun sí Islam ó tún wá lọ ní ọ̀sán ó ní síkì ó ní èrè tó tún wá rí fún lẹ́yìn ọlọ́ ẹlọ màmàdájú onítọ̀wọ́ òsì ìṣe ìsìláàmù ẹ̀sìn òdodo èyí bọ́lọ̀ ọba nìkì ọlá tó máa gbà torí pé bọ́lọ̀ ọba sọ ni wípé wàyẹ̀ kú náà àdínù nílá àwọn èèyàn wà ti wípé ẹ̀sìn ìsìláàmù òdodo tọ́jẹ́ pé nìkan lọ́nà ọ̀gbọ́n gbà yọ́ wà á di táàmà ṣe fún ọba àlejò ọlánìkan fáìlì ń ta òní ó rí fọ́tọ̀ rẹ̀ méjì báyìí ọlọ́run tún gbé wá lẹ́ẹ̀kejì ó gbé wá láyà 192 lébàkọ́rà ó tún gbé 193 àwọn àfáà ló ní hikima gbogbo tí mùsùlùmí bá ń ṣe ọgbọ́dọ̀ mùsùlùmí tó bá èèyàn sí ọ̀ Aisha Akíndèjì èèyàn ṣe kí ni ọ́ sí ọ̀ bó ṣe wá sí ọ̀ yẹn kí ni tí ọ̀ ṣẹlẹ̀ ọlágbára kó o jẹ́ ọwọ́ sí ọ̀ lẹ́sẹ̀ márùn-ún fọ́ kí ló dé tó ọba tó wá rí pé ohun fi àjẹ́ lọ́ba ń ẹjọ́ torí ọlọ́run wà láì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò ní ṣe kí ni mi ò ní ṣe bẹ́ẹ̀ ó ń tàn bá tó ń bẹ̀bẹ̀ àní ẹjọ́ torí ọlọ́run mo ti mi ò ní mú wa bú mọ́ mi ò ní ṣe àjẹ́ mọ́ ọlọ́run kọjá lọ ẹ ń bá wá kọjá àlà lórí kọ ọlọ́run kìíní ọlọ́run ṣe kìíní nípa wà líyù ọlọ́run ṣe kìíní o yóò kìíní tó ń ọlọ́run wá ní fàláhùn tí wá náà ilá àlábọ́ọ̀lì mi náà fàláhùn tí wá náà ilá àlábọ́ọ̀lì mi náà sórí ìgbẹ̀sán ẹ̀yà lára ẹni ìbìyàjẹ́ ní ìyọrọ́ lára ẹni ẹni tó bá já lábòsí nìkan òun la máa ń yọ tó ráwọn alábòsí yẹn òun náà làwọn mùsùlùmí àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́ àfa wa ìlú kẹfì wọ́n lè fà yí ní sàáwó a máa ń fi ìlú ṣíríkì wà kìtàlù ìmìnì sórí tọ́lọ̀ ń bèèrè ní kásọ̀m wọ́n bá lọ jáwọ́ nínú nǹkan tí wọ́n ń ṣe nínú mímọ́rogún pẹ̀lú ọmọ wọn à ń sin òkè Ìbàdàn mọ́ wọn à ń sin Ọ̀ṣun Òṣogbo mọ́ wọn à ń sin Òròdé bákan náà wọn àpàwà mùsùlùmí mọ́ tí wọ́n bá ti lè jáwọ́ pápù fún ánìhùn ọlọ́dẹ iná gbọ́dọ̀ sọ fàyínà máa ń kọ́ sálà ó bá dà dáríkà fàwọ́ àtọ́ ni wọ́n ẹ̀tọ́ bá tún pa wọ́n lẹ́yìn ìgbà yẹn alábòjì lọ́dọ̀ ọlọ́ wà láàrúdò wà náà ìlà aláàbọ̀ nínú sórí ẹni tó wá fẹ́ tó máa pa wọ́n yẹn nínú àwọn amùsùlùmí òun lágbòjì àti lóde àwọn èèyàn ti wọ́n ti túbá wọ́n sọ jí bíà àwọn tó ti gbà fúlàmù nínú wọn tí ó fẹ́ tó lọ pa wọ́n àdìsí kan bẹ́ẹ̀ àdíìsì mùsàámá gbọ́rọ̀ báyìí àdíìsì kí mo pè ó àdíìsì mùsàámá mùsàámá gbọ́rọ̀ báyìí sórí mùsàámá pa ẹnìkan àdíìsì yẹn máa ń dẹ́rù báyàn sórí agbọ́dọ̀ sọ́ra bá ṣe máa dù àwọn tó jẹ́ kékeré èèyàn lè jẹ́ kékeré lóòótọ́ àkúkọ̀dọ̀ kọjá àlà lé wọn lórí wọ́n jagun lọ ní kèfèrí kan wá pa àwọn mùsùlùmí kèfèrí kan wá pa àwọn mùsùlùmí yẹn àwọn sàbí wá fẹ́ pa wọ́n fẹ́ gé orí ẹ̀sọ̀rọ̀ ọwá ń fi àṣáàdù ńlá ilaha illallah àṣáàdù ńlá ilaha illallah kùsàmọ́dẹ̀ pa ah mgbe ọlọ́pàá gidi ni o ìwọ́n tó ti pa ọmọ ìyá mi ọwọ́ wa fẹ́ bọ̀ ọwọ́ àti láì láì bụ ti pa mùsùlùmí tán àbórí rẹ̀ fọ́kọ ọ̀rọ̀ yẹn wá dọ́dọ̀ wa bada an kọ́lá láìláha ìlàlá Usama òsìpá Usama pa nítorí ọlọ́ni o wà láì Usama ọ̀pá nítorí ayé ṣùgbọ́n gbà ní èèyàn lè fẹ́ ṣe nǹkan torí tọ́lọ́ tọ́ọ̀ bá fi ìmọ̀ ìmọ̀ tó fi kún èèyàn ọ̀dọ́dọ́ ọlọ́ni ó tó jíyà emotion kò fẹ́ ṣe Islam kí lọ lọ́run wí kí lánà bí wí. Usama ah, ìwọ ọ̀pá ọmọ ìyá mi wàlẹ́ ọ̀pá mùsùlùmí ọ̀pá wá dànù àwọn ọwọ́ wá fẹ́ bọ̀ wá ń ṣe láì láì lọ Usama pa o ànábì rẹ̀ Usama a ó ti ṣe pẹ̀lú láì láì láì láì yọ́mọ̀lẹ̀ kìyàmà lọ́jọ́ ògbéjì a àpọ̀tá ń sàùn báadà an kọ́ọ̀lá láàrínláà ìlàlá àwùsáàmà òsìpá lẹ́yìn ìgbà tó nípọ̀sẹ̀ tó yẹ ká máa ń sin àbọ́ lọ́n kí ló ṣe pẹ̀lú láàrínláà ìlàlá òtọ́ bá déjọ́ gbéǹde ìfààmọ́ lòun dẹ̀ rò pé áà wà láì kóhùn ọmọ kì í gba láàmù lọ́jọ́ tó wù báyìí kóhùn ọmọ kì í gba ìsìláàmù lọ́jọ́ tó kò dẹ̀ sí ń tọ́sẹ̀lẹ̀ ju wípé nígbà tó ti lè ní láìlá ìlàlá ìbá àjẹ́ pé ó ń tàn wá jẹ ni ìbá àjá bí wípé ká mọ̀ bá àpá ni ìtọ́tọ́ sí àwa òun ni ká fi ilẹ̀ ká mọ́ pa tó wá já sí pọ́ǹtà wá jẹ ni ọlọ́wọ́ máa tú láti rí jọ kan fọ́lá àwọn òdòwà àárẹ̀ ìlú ìlà aláàbọ̀lẹ̀ tó rẹ̀ bí a lè gbójú ọ̀tá sí ẹni tá a lè kọjú àgàn sí ẹni tá a lè bá fa wàhálà òun náà lẹ́ni tó bá já lábò ẹni tó kọjá ẹnu àmà ọlọ́run jẹ́ àjẹ́kẹ́ nínú wọn ọlọ́run wá fẹ́ bọ́ sínú ọ̀rọ̀ ní ìní ayé àwọn 94 tó orí ní àyà 194 yẹn ká ló wọ́ síbẹ̀ bàbá wa àṣẹ àlàálámà Muhammadu sọ́lẹ̀ àlòfẹ́ ilé wọ́n sọ àwọn àǹfààní díẹ̀ ní ìta àríkà láti bàbá nípa ọlọ́run ló sáwọn àyà wọn a mọ̀ wípé annal amúrọ̀ dìkìtálì yìí mọ̀kọ́jà tó dìbò yàtà ìtì mọ̀kọ́ yádọ́nù ìgbọ̀nyà báyìí. Àbọ̀ àwa àṣẹ Muhammad Bọ́lá Sọ́lẹ̀ àlọ́pẹ̀ mí wọ́n ní gbogbo jihadi bá a bá ń ṣe nínú Islam kò kọjá two objectives two motives gbàyàtà ẹni wàlọ́gọ́ yàtúlẹ̀ wúlá òun náà ni gọ́ọ̀yà tó ń I know adam gọ́ọ̀yà tó ń A àṣẹ àníyàn àkọ́kọ́ ni pé ádámù a àǹkàkà òbí ní símá kí ni ò ní símá ádámù ní fìtínà ọgbọ́dọ̀ bí fìtínà máa lórí rẹ̀ àwọn àtúnṣọ fún wọn lágbára jù náà tí òbí ní sọ́lẹ́sẹ̀dé lórílẹ̀ ọgbọ́dọ̀ tó dẹ́sẹ̀ tí òbí ní sẹ́ni tí ọmọ pé Jésù lọ́lọ́ tí òbí ní sẹ́ni tí ọmọ pé òfin Ìbàdàn lọ́lọ́ èyí ò ní gọ́ọ̀yà tó àdàmíjà àtàlà tẹ̀kú náà fìtínà àìlá tú dájú fìtínà òní sí àdánwò àdánwò yẹn bẹ̀rẹ̀ méjì lè yíyà ṣe ni alákọ̀ọ́kọ́ kò ní fẹ́bọ lórílẹ̀ tí wá làdánwò méjì wà sọ́tù à ń fẹ̀ bí ilé ńlá kò ní sí pé wọ́n máa lé ẹ̀mí kankan ya lójú ọ̀nà ọlọ. wàlùkọ́ ìjà a máa ń torí jihad tá a máa ń sọrí ẹ̀sọ́ ìgbìyànjú sórí ọ̀nà ọlọ́run owó ní ìjà àbíyà ìyẹn ni pé nǹkan kan gbọ́dọ̀ máa bẹ there must be existence of something something must be positive kí ni nǹkan yẹn wàyẹ̀ wú náà bí lòlè láà yóò wà já sí pé ẹ̀sìn òdodo kásàfì láà ìlàrà nílùú làbúlá Muhammadu Rasulullah yóò wà ní glóòbù sọ̀rọ̀ pàkálí kí méjèèjì bí ọba ti ṣẹlẹ̀ ọlọ́run máa lọ wọn. bàbá níwà mi ni ànáwù ìdàzá láti lè fi sínà ìdàzá láti àlèkùn sínà tó bá ti di wípé àbẹ̀wò a ti sọ fún ẹni orí sábẹ̀wò ilé ayébẹ̀yìn ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni ṣíríkù ọgbọ́dọ̀ sẹ́gbọ́ ọmọ lórílẹ̀

àwọn ọ̀dọ́ wá pọ̀ báwọn tí wọ́n fẹ́ di olówó òjijì tí wọ́n ń ká ìtí ọ̀yẹ̀ kankan mọ́ wọn lọ́wọ́ ó ń kà mọ́ wọn lọ́wọ́. bàbá ní ìdáńsá láti lè ti kíná tù tó bá ti di kẹ́kọ̀ọ́ sádánwò wọn kò sí ẹ̀mọ́ mọ́ àwọn ọmọ tó wà lọ́rùn yẹn tó máa ń mójútó wọn. Bàbá wọn sọ ní àlùfẹ́ ní wọ́n ní tí ọ̀bá ti fẹ́gbọ́ mọ́. Wà kí á mọ̀ á lè á bí jù dáwà ti ìsìlámíyà. Àwọn tí wọ́n wà nínú òní yẹn wo ògbóyò ti dáwà ìsìlámù mọ́. Wọ́n gbogbo bẹ̀sẹ̀ ọlọ́run kálukú lè bẹ̀sẹ̀ ọlọ́run. Èèyàn lè wọlé fẹ́ mo fojú ara rí àwọn ní wà àwọn omi tí wọ́n wà ní káàbà ẹlẹ́ àti gbogbo àwọn ní ara mi ó tó bá sọ lárúbáwá àwọn tí wọ́n níbi tó bèèrè máa gbà ṣùgbọ́n jẹ́ àti sọ́wọ́dà sí ájì ó gbàgbé jẹ́ńdà rẹ̀ àti yọ lórí ikú láti wàhálà ìṣẹ́ bá ń ṣe tàwáàfù tó bá dáàrin kan ó gbàgbé pé ọmọ inú àbòbí ènìyàn tó sáwọ́dí gbìyànjú gan àwọn tí jọ́ ju ọwọ́ máa kọ́ṣà yé kọjẹ́ pọ́pọ̀ yọ ọmọ lọ́lọ́tọ̀ ṣùgbọ́n pẹ̀lú population ó máa ń dàpọ̀ gbà mí ó lè máa ṣe tàwáàfù tó padà fara kó mi ṣùgbọ́n tí èèyàn bá ṣe tó bá sọ ibú láti inú òye ara rẹ̀ òye mú kùsùgbé nínú tàbá ìgbẹ́ bá fi olórí ibú gbọ́dọ̀ àwọn arìsì kí ó rí sí obìnrin ibi tí wọ́n ní káwọn obìnrin máa gbà àwọn ọmọ ọgbà ìtorí pé lẹ́kùn wà ń káàbá ìyá máa sọ ọmọ èyí ṣe pọ́sọ̀ tí wọ́n mọ̀ wọ́ o ṣùgbọ́n o lè ba nọ́ọ̀tì wọlé ìsì ló ti lọ bá lọ́tọ̀ bá fẹ́ jáde wà lẹ́yìn nínú àwọn àsìkò tẹ́mi náà wọ bẹ̀ àwọn àyè lọ́wọ́ ọmọ tí wá ṣe àti wá ní bàbá ti àwọn òpẹ́ fáwọn àlejò bá bù gẹ́lẹ́ kan bá bù ọ́n ti pa bá bù gẹ́lẹ́ kan tá àmọ́ wà bí kéèyàn lọ lọ ń ṣògo lọ ń ṣògo ní ni o ẹnìkan wá gba mùsùlùmí wọn lọ ń ṣògo ọwọ́ lọ jáde lọ́nà bí ọ̀sán ọ̀sán ọ̀sán ibi tó ti padà Ka ní kálukú ti lọ ọ̀gbẹ́lọ́ lápẹ̀rẹ̀ kálọ́lọ́ ọ̀dọ̀gbọ̀n ní kálukú tó lè yí wọn sọ wà láwùjọ òṣìṣọ́ rẹ̀ lọ. nígbà kálukú ẹni ọba muslim ìwọ òtún sọ̀rọ̀ Nínú ibi tẹ́mi wá lọ já sí ibi máa ń gbà. Ọlọ́run àbèbè wá ń bèbè lọ, abọ́ráwọ̀ ọmọ ilé Èdè wa ń bá security wọn obìnrin tó lárúbáwá, àmọ́ ń bá aṣọ lárúbáwá, ga ìdì. tí wọ́n ń kó àwọn kílínà tán kó káàbà àṣẹ ẹlẹ́ àwọn àgbà tí wọ́n tọ̀ fẹ́lẹ̀ àwọn àwọn ọlọ́pọ̀ sọ́lọ̀ sí ẹ̀fẹ̀lẹ́ àwọn ọ̀tọ̀ gbogbo tó tún wọ̀n táwọn òbòjú wọn dá fífi náà lẹ́nu káàbà. tó ọba ti wá aláwùjọ kan tọ́jẹ́ pé wọ́n ń gbógun tẹ̀sí àti àjò ojú ìpín ìdáńsá láti lè fi sínà tù wákìyà mọ́ àlìyá bíbù dáwà sí ìsìlámíyà wàzálíkà rìbátì ti àfàyínà ńlá ọ̀tàlú tó bá ti di pé wọ́n bá tẹ̀wé wọn àwọn pèsèrè àwọn ọ̀tá ọlọ́run wọn gbogbo ti dáwà ìsìláàmù wọn wọ́n tó wá ń san jíjíà wọ́n àgbà ìsìláàmù wọ́n ń gbèrò òdùwà wọ́n wá ń san owó orí pé ẹ̀yin mùsùlùmí náà ẹ̀yin lọ́wọ́ lù wọ́n gbogbo tọ́lọ́ mọ́ òsì bàbá ní annahu ìdáńtà àrò ìmọ̀ àmì ṣíríkì bil Islam wà ìmọ̀ àmì ìfìtínà bil Islam fàyínà wúlá yóò sáádà àléyìn tó orí tó bá ti lè jáwọ́ wọn ò tẹ́bọ mọ́ wọ́n bá Islam àbí wọ́n ti ẹ̀yìn pé ọ̀dà àwọn òní gbogbo tẹ̀yìn mùsùlùmí náà àwọn òní ẹ̀wọ́n ti Islam àwọn sọ̀rọ̀ ń dà àwọn wà sọ ní fíìs wọ́n bẹ̀rẹ̀ sanwó òsàn bàbá aláàjọ̀dọ̀ bá wọn jà ó. bàbá níwà nínú àǹfààní tá a rí dìmú anna gọ́ọ̀límà ìdájí dimitri ọ̀dùwání yìí sọ̀rọ̀ ẹ̀ tọ́ba jálábò irú kó bá ṣe ṣe àwọn òṣìṣẹ́ wa làwa náà ti bàtà téèyàn bá fọ́ ọ létílẹ̀ máa mọ̀ fọ́ mẹ́fà o tọ́ba jẹ́ kọ́ gbọ́wọ́ òkè ní one kilometre mọ́gbọ̀wọ́ òkè two and a half o. mọ́tò orí wípọ̀ wá lágbára ó wà sábù mọ́ sí o mọ́ ẹnu àlá ọlọ́run ọlọ́run abọ́ta yà wà nàìjíríà pọ̀. àṣàrù làhárọ́mù bìṣàrì wà lẹ́hùrù ẹ̀ǹtù ìsọ́ọ̀ọ́ ma وَاتَّقُوا اللَّهَ واعلموا أَنَّ اللَّهَ مع المتقين ọlọ́run tó bọ́ sínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ náà ni o a ń pa àwọn oṣù kan ní aṣkúrù lẹ́fúrù sọ́ǹgbọ́ mi dáadáa àwọn oṣù abèèwọ̀ a ń pè àwọn oṣù kan ní oṣù abèèwọ̀ tó orí oṣù abèèwọ̀ yẹn mẹ́rin ni wọ́n mélòó mo pè wọ́n o mẹ́rin mẹ́ta tẹ̀léra wọn rájá dágbó bòlùkáàdà bòlùhíjà mọ̀hálámù rájá ló ti kẹrin sórí àwọn oṣù yẹn wọ́n máa ń pè wọ́n ní ojú ààbò wọn àdíìsì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọ̀bẹ̀ lórí rẹ̀ sọ wá rí àyàbá abẹ́ẹ̀kà yìí ó ní nǹkan tó fà á àbá wa ìkírímà ọ̀bí aláwọ̀ ní ìkírímà ọmọ ìkírímà àkọ́ ọmọ kan Abdullah bụ na ó lè jẹ́ ìkírímọ̀ ọmọ àbújáàlì òun wá ní eléyìí àwa ìkírímọ̀ ọmọ àbújáàlì ọ̀rọ̀ ń lórí ẹ̀ nínú ọmọ jẹ́ ń fẹ́ ọkàn fún ọmọ lórí ọgbọ́dọ̀ sọ sórí àbújáàlì olórí ibú ayé ni ọ̀tá ọlọ́run ni òun nínú tó wá ọmọ rẹ̀ kan jẹ́ ìkírímà ìkírímà yìí aflámà wàhásùnà ìsìláàmù rú adédèjì ní ìkírímà fẹ́ bàbá rẹ̀ àbújáàlì ọ̀tá ọlọ́run ọba nàbí sọ̀tà pé kí ni tọ́wọ́ àzẹlẹ̀ sí ìkírímà dáwà nàbí sọ́lọ́lá àlọ́sálà ọdọ́dọ̀ ta ló mọ bí kírímọ̀ ṣe gbà síláàmù ìyàwó ẹ̀ ta ló ṣe dáwà fún ìyàwó ẹ̀ obìnrin mọ̀ bá ń ṣe lè sọkùnrin lórí ibú ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àwọn gọ́ọ̀nọ́ọ̀sì wa àwọn sẹ́nítọ́ọ̀sì wa dáńjọ́ kọ mùsùlùmí ilé wọn ti dàrú àwọn ìyàwó wọn alátẹ̀wọ́ ni wọ́n àwọn ìyàwó wọn sọ ní èdè mùsùlùmí ládàradà wọ́n sọ ní èdè wọ́n sọ àwọn ọmọ wọn bẹ lórí ibú ṣùgbọ́n wọ́n tọ́ ọba jẹ́ mùsùlùmí ọmọlẹ̀ lọ fẹ́ kéfèrí ó tọ́ ọba lọ fẹ́ sọ ju mùsùlùmí tọ́ bá sọ ọdọ lórí ibú ọdọ lórí ibú àbíọ̀rọ̀ ayé nìyẹn irú ẹ̀ lọ̀rọ̀ kan tí wọ́n ń ká lórí lẹ́ẹ̀kì láìpẹ́ yìí obìnrin yẹn padà sí làkúdà nígbà ọmọ rẹ̀ wá padà kú ní ìsìn ìtọ́sẹ̀ ìgbé wọn sọ. ìkírímà yìí ìyàwó ẹ̀ padà ṣe dáwà fún ìyàwó ẹ̀ lọ́kọ́ gbà sílámù ìyàwó ẹ̀ wọ́n sọ fún ànàbí pé ànàbí máa wọ́ ìkírí máa máa bú járe lèbi yọ́ bà fìlà ṣùgbọ́n ọmọdé bàbá rẹ̀ ọ̀tá gbogbo ayé ni ìbánipọ̀ gbàgbọ́gbọ́n àti ìtàwọn sàbẹ̀ kọjọ kọ́mọ bá ń sẹ́wọ̀ ìwò ìkírí mọ̀ kọ́mọ bú bàbá rẹ̀ ànàbí wá àdírẹ́sì àwọn sàbẹ̀ sàyà tí kó ìkírí máa tù bọ́nà àbí jáàlì fàlàfẹ́ ṣubú àbáwù fàyínà sábàlà àmúwà yóòdìl àyà arábìnrin kèfèrí kalánà mùsùlùmí ẹni ọlọ́run lórí sàábé rọ̀bíyà lọ́rọ̀ ánìmù ìkírímọ̀ ọmọ àbújálì ọgbọ̀ wá bá wà láì lẹ́nu tí ó gbà síláàmù fàlàfẹ́ ṣubú àbáwù arábìnrin ẹ̀kú bàbá rẹ̀ o àtẹ̀tọ́ ọba rí ẹnìkan orí ẹnìkan tọ́já sí pé bàbá rẹ̀ ọ̀bùdí ni bàbá rẹ̀ oníṣẹ̀ṣe ni bàbá rẹ̀ pásọ̀ ni òwúwàgbà Islam ọ̀hún àti ìṣúná mọ́ bàbá bẹ́ẹ̀ lù rẹ̀ yóò máa nílà anájí ni ẹ̀rọ bàbá bẹ́ẹ̀ lórí bá ti bàbá yóò máa nílà wà láyé kiri bàbá wà gbà Islam ló ń bọ àwọn bàbá gbà Islam òun lọ́wọ́ ní ìsìwájú sórí pé ọlọ́run bàbá rẹ̀ àbújáàlì làánàtù láàlè olóko ibú ayérayé àbá àwa ikirima wọ́n gbà wá lọ́sọ́dọ̀ àbúlé ọmọ àbá wọ́n gbà wá lọ́sọ́dọ̀ àbá àwa bọ̀há àbá àwa sùdì àbá àwa kọ̀tádà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní làmọ́ sárọ̀ ọdún lọ́wọ́ ìfọ́lọ́lọ́ àlọ́sálàmọ̀ ọ̀tá mìíràn tí sámẹ́tì sí tìmínà lè yíjìlá wọ́n ní bàbá nàbí kan lọ sí ẹ̀wúra ní ọdún kẹfà ìjọra wáhàbíta orí òṣèlú kúnà àníjòkúlì wàlúwòsúlì ìlàlíbáìsì àwọn ẹlẹ́bọ àwọn ọ̀tá ọlọ́ọ̀kèdè fún àbájá nàbí ọwọlé ànàbí wà náà jìyà fọ́ ọlọ́ọ̀bá ní kí ànàbí wà mọ̀hánmà bá ní kí àwọn sàábé gbogbo ẹni tó bá fi gbó àwọn sàábé olórí ìdíyàn wà láìsọ ọba kàtà àwọn tàbí tọ́ ọmọ ìyà tí wọ́n jẹ fẹ́ǹsì náà gbọ́dọ̀ bí wọn ẹ bá fún wọn yóò tó gbùrọ̀ lọ́ọ̀lọ́run wọn ò tó o alẹ́bí àtàwọn tàbí náà ni wọ́n lọ sọ fúnra ní owó ọ̀wà jáde bí owó tó fi mọ́ta wọ́n bá fi sílẹ̀ mọ́ wà sọ dúró bí máa máa wú mí ní mọ́sílì mí fíìsì káàdá sí

òun gan bẹ̀rẹ̀ sí sùlì ìjà náà lọ́jọ́ àràpá àádẹ́ ti dé mọ̀nà ṣáájú àràpá mọ̀nà la máa ń gbà la àràpá àràpá lágbà lọ mọ́sẹ̀lìfà mọ́sẹ̀lìfà lágbà wá sí mọ̀nà àbíká lọ sòfò jámúrà a padà sí mìíràn á sọ sọ bí jọ́ méjì àbí jọ́ mẹ́ta sọ lọ lọ wá parí sí sí lọ sí tàwáfù

àwọn àbá àlọ́lọ́ wa sọ àyà 194 ọ̀làláwà bẹ́ẹ̀ ọlọ́ni àṣàrù làhàrọ́mù bìṣàrù làhàrọ́mù wálé ọrùn náà tó fi sọ fàmàní ìbádá aláìkùn fàtàdù aláìyí di mísìlì ma tàdá wà wàhálà ọ̀sán ọlọ́bí nípa yíyányá àwẹ̀ di 20 lónìí mo rán wa láyé láti lè fọ́jú ìlérí wa ọ bẹ̀rẹ̀ láti òun òrì ní ẹjẹ́ àti oorun wa kù ẹjẹ́ àtẹ̀sẹ̀ máa sọ ẹjẹ́ sọ́ra fún iṣẹ́ agbára iṣẹ́ agbára tọ́pọ̀ ìlọ́dún ká lè ẹnájì lóru táàbù máa ṣe ìtọ́lọ ọlọ́jọ́ àṣòkò láláwùjọ kọ́jú gbogbo tó lè fa kámọ̀ṣòkò rẹ̀ ọlọ́yàwáyà járí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ ògbéǹde àlùfíàmà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha وسلام على المرسلين والحمد لله رب العالمين